àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọ bá níbo Muhammad sallallahu alayhi wa sallam akẹ́wà pé akú òǹgbẹ́ akùsẹ̀ ládàá abiyọ́lọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ kúmọ́ ìpè ní àwọn ládàá iṣẹ́ dáadáa tá à ń ṣe ní Ramadan. àti àwọn ẹ̀ta ń ṣe ní àsìkò míì tí ó kì í ṣe àsìkò Ramadan. na tẹ̀sírò ni à ń kà. Aya ti aya twenty seven. ọlọ́run ọba ó ń sọ nípa títóbi ara rẹ̀ ó ń ṣàlàyé fún wa àwọn ara tó já sí pé òun nìkan ni máa ń dá ẹnìkan ò lè kún lọ́wọ́ nínú àwọn ẹ̀dá ọlọ́run wọn náà ni kó fún yàn lọ́lá ó sì fún yàn níyì ó fún yàn láàzìkí gbogbo nǹkan táwọn èèyàn máa ní láyé pátá ọlọ́run nìkan ni wọ́n fún yàn. eléyìí ní ìbámu pẹ̀lú aqidatu ahli sunnati wal jamaa eléyìí ní àwọn tí àwọn ahli sunna tí wọ́n ní adìẹ ọkàn lórí ẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni súfí àwọn pàṣẹ onáka gáúsù gáúsù wà gáúsù yìí òun ni yóò mọ rẹpítẹ́ǹtì ọlọ́run láyé ó làwọn ẹni súfí ni ó rí bẹ́ẹ̀ o òun ni máa fọlọ́n pé ṣéfélé yìí má ṣéfélé yìí ṣéfélé yìí má ṣéfélé yìí iṣẹ́ gáwúsù ló bá fi ń fà á àwọn ẹ̀ńsù fi ni wọ́n fi ń bá bàrà àwọn ṣéèkù wọn ni wọ́n ti ń kó yan àwọn ṣéèkù wọn wọn ìkún kékeré o wọ́n gbà pé. ṣé wà wọn ní alágàtà láàrin àwọn kan lọ́n nítorí bá fẹ́ káwọn orí làwọn ò rí bá káwọn máa rí àwọn àkídà tí ó dá lélẹ̀ yìí. nítorí ọlọ́run bá ròyìn ara rẹ̀ níbi àwọn sọ̀rọ̀ bá kà lánàá àwọn máa ń dá àti bẹ́ẹ̀ lọ. nínú aya twenty أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن يتقوا منه تقه ويحذركم الله نفسا وإلى الله المصير الله أبا ó fẹ́ nǹkan kan tá à ń pè ní alwalahu walbara òun ni ọlọ́run wá fẹ́ sàlàyé nínú àyà yìí. alwalahu walbara haslun min husuli din ìpìlẹ̀ sí ni o ibẹ̀ ni owó ẹ̀ sì ti wà kí ló ń pè ní àlùwàlà oníkéyìn onífẹ̀ẹ́ ọlọ́run kéyìn onífẹ̀ẹ́ ojúṣe ọlọ́run kéyìn onífẹ̀ẹ́ gbogbo mùmẹ́ni pátá ìsọ́npẹ̀ ní àlùwàláhù àlùwàláhù lil mu'minin kí yóò nífẹ̀ẹ́ ọlọ́run kí yóò sì nífẹ̀ẹ́ ànábì kí yóò sì nífẹ̀ẹ́ gbogbo mùsùlùmí. ìtàn pè ní albarọ òun ni kí yóò kórira gbogbo ẹni tó bá kórira ẹ̀sìn ọlọ́run kí yóò kórira ẹ̀ tán gbogbo ipò tẹ́niyẹn bá wà sí ọ ọgbọ̀rọ̀ kórira rẹ̀ wọ́n ti gbọ́dọ̀ fi ìkórira yẹn wọ́n gbọ́dọ̀ fi hàn án gbogbo kò tẹ́ni yẹn bá wà. Wá àti kórira ọlọ́run tó kórira nẹ́bì tó kórira àwọn ẹni ọlọ́run torí ẹ̀sìn. Àtẹ̀tí máa ń kórira mọ̀ọ́sí torí ẹ̀sìn. Gbogbo kò yẹn bá wà sí ọ dandan ni kọ́ kórìíra rẹ̀ ara ẹ̀sìn lọ́wọ́ o. Ibi eléyìí ẹni máa ń rí anásù nínú Allah. Táà fún ká fẹ́ rí àrànṣe lọ́dọ̀ Ọlọ́run níta fi rárànṣe lélẹ̀ níbi al-walahu wal nísìnyí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Ọgọ́rọ́ mo tún fẹ́ gbé iye ní ògbó al-walahu wal-bara. Wọ́n lè fẹ́ táwọn afọ́ tẹ̀wá síwájú débẹ̀ ni. Níbi wàá pè wọ́n ti kó mọ wọn àti owó àti ìfún yín. Àwọn bíbá ti máa ń gbọ́ wá sínú àìlè yìí. Abẹ́ sí ìyàwó ẹ̀ pa àwọn àfa. Ṣé wọn àti ní ìyàwó ní ìṣẹ́jú oníkàtí pẹ̀lú àlùwà lọ́wọ́ àlùbọ̀rọ̀ kò lè bá débẹ̀. Bó bá tilẹ̀ títí ìlú náà tó bá dé àyíndé náà àwẹ̀ kò mọ sáńpè bẹ́ẹ̀ torí kò kẹ́kọ̀ọ́ ẹ̀. Kọ́mọ kó sàmọ̀nà wa o ọlọ́run bá sọ ń gbà pé láyé tẹ́sídì mìíràn àlìkàfẹ́rí àwòlìyá. ọlọ́run ní mùmíní kan gbọ́ dán wò kó wá lọ mú gèfèrí kó mu lọ́ọ̀yà kó mu ní ọ̀rẹ́ ayò kọ́ fi àlùwàláwù kọ́ fi bá gèfèrí yò kò yẹ mùmíní mùmíní ò gbọ́dọ̀ dán wò. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون a fi àwọn ọ̀rọ̀ àwọn ọmọ nílẹ̀ tán pọ̀ bá mú tó yẹ kó mú lọ́rẹ̀ ayò mú lọ́rẹ̀ ayò ni ọlọ́run mú ní ọgbà wo àyà kan là ń kà fún àwa yìí. àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí wọ́n pọ̀nù kùnán táàbù mọ̀ pé kìí sọ rere. Àwọn àyà tí wọ́n ń sọ wọ́n pọ̀ nínú àlùkùnán kẹrì. Ọlọ́run ọba ó tún wá tẹ̀síwájú ẹ̀dá kàlẹ́ ìtàn. Ó ní wá máa ń yẹ fún àlùdáàlì. Ìdájọ́ rẹ̀ ló wọ́n fẹ́ mú àyè ìdájọ́ ta ni mùsùlùmí tó bá mú gbèbèrè ní ọ̀rẹ́ ayò ọlọ́ni wá mẹ́yìn yẹ fún alùdáàlì ẹni bá lọ dánrọ eléyìí wò nínú mìíní falẹ́ ìsàmì náà lọ́ọ́hí fi ṣe yìí kò láyè kankan lọ́dọ̀ ọlọ́run kò ní àyè kankan lọ́dọ̀ ọlọ́run kí ni ìtumọ̀ rẹ̀ má léèyàn láyè lọ́dọ̀ ọlọ́run dèdè rí náà ń pé báwọn èyí ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ ọ sínú àwọn tọ́lọ̀ wọn mọ̀ bàrà mọ́ ọ ní sínú àwọn tọ́lọ̀ wọn ọba wọn kà fún àwọn ẹni ẹ̀ mọ́ ọ ti kó nu wòlíì ọlọ́run ọmọ ìyẹn fún alùdáàlì ẹni bá lọ dán o ìwọ́n lọ níbi àwọn gbèsè rí ọlọ́run ọba ní falẹ́ ìsàmì iṣẹ́ yìí kò jẹ́ nǹkan kan mọ́lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn ọlọ́run wa ni ìlà gbogbo bí ẹ bá ti rí ìlà nínú kéwù tẹ́rí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ni ìlà òní ó fẹ́ yọ àwọn kan lẹ́nu ajásí pé àyàfi tá a bá rí pé àyàfi tá a bá rí àwọn tí wọ́n lọ nífẹ̀ẹ́ gèfè tí wọ́n fi ìfẹ́ hàn sí àwọn gèfè rí nítorí nǹkan báyìí wọ́n ń fìfẹ́ hàn sí wọn nítorí nǹkan báyìí nǹkan ìlànà mẹ́ka nǹkan inú àwa lẹ́yìn ńlá àwọn nìkan ni wọn ò sí nínú dájọ́ falẹ́ ìsàmìnà lọ́hìn ìṣẹ̀yìn ilà ayàtẹ́kù mìnìhó tukọ̀. ilà ayàtẹ́kù mìnìhó. àyàfi tó bá jẹ́ pé ẹ̀ ń bá ń páyà lára àwọn bèbè yìí. tẹ́ bá ń páyà pé wọ́n lè fi í ṣe abu. púrúfẹ́ lágbára ọ̀wà ló tukọ̀. fòkọ́ọ̀tù yìí òun ni àwọn ṣíà làwọn ti sì ló ń ti wọn. èyí ò ní kéde tọ́ba ní kọ́ lo bí ẹ̀sìn ẹ̀sìn ní kọ́ lo pẹ̀lú wọn tọ́ba ní kọ́ lo pẹ̀lú ẹ̀ kó kó nìyàbọ̀ ọ̀kọ́ làwọn lè pọ́n ọwọ́ apáyà ìnira tó lè wá tọ̀dọ̀ wọn nù ọwọ́ ń sin àwọn nǹkan kan tí ó pé yóò mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ nìyí ọwọ́ ń ṣe fún wọn èyí ò nìkan lọ fi ní di ẹ̀tọ́ ọmọ obìnrin ṣe torí kọ̀ǹdíṣàn ló fà tiẹ̀. ìlú tá a wà yìí ní ìsìn kọ̀ǹdíṣàn kílè ìwọ nínú ọdún ayẹyẹ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ mùmìnì lónìí kọ́dà nínú àwọn àfà tí màmá àwọn ọlọ́kàn jẹ́ ni o kí wọ́n wá pé àwọn kírísítẹ́nì lọ́mọ ẹ̀yà wa ọmọ ẹ̀yà wa ẹlẹ́sìn tó. olóhùn tí ò dá ni o. ọmọ ya wa ẹlẹ́sìn kejì tọ́lọ́ ní innamal mu'minuna ikhwa mùmíní àti òmìnira ọmọ ya o ẹ pè wọ́n lóko ẹ pè wọ́n lóko ẹ̀sìn wọn ó wà pè wọ́n ní kírísítẹ̀nù wọn jẹ́jẹ́ ọlọ́run bá ní wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run ọba ń kìlọ̀ ara ẹ̀ fún yín bóun ṣe rí ń sọ fún yín o tóun òun gbàgbó wa ila Allahi al-masir àfi àpọ̀ ọ̀dọ̀ ọlọ́run apàdà sẹ́rí sí. so máa ń nífẹ̀ẹ́ mòmìnì ọmọ ẹ̀yà rẹ̀ àwọn kìtì yìí mọ̀ nífẹ̀ẹ́ ara àmọ́ dandan ó gbọ́dọ̀ fi ìkórira ó gbọ́dọ̀ fi hàn sí wọn aláì ìkórira tá à ń sọ yìí ẹ má sì gbọ́ yẹ o kìí sí pé tó bá ní pírọ́bílẹ̀mù nítàánú rẹ o ẹni tí ó kìí ṣe mùsùlùmí tó bá wá bọ́ pé lákùn àwọn oníṣàjẹ́ ńlẹ̀ ọ̀fun ni bọ́ọ̀ bá fún un lọ́nà tó lè bínú sí ọ ẹ dákun ọmọ mi lọ síta àròwọ síta ẹ ẹ ṣàánú wa ọ̀fun bọ̀tí àwọn àwọn kankan ń bẹ́tẹ́ pé yóò mọ sínú pé ọ̀ ti ti ìfẹ́ hàn sí wọn oníkàtà làá ń sọ fún ọ bí ikọ́ ọmọ bá wọn sọdún wọn bí ikọ́ ọmọ kékeré yìí bọ́ ọmọ bá wọn sọdún wọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń bá wọn kírísítẹ́nì sọdún pọ̀ lónìí bí Christmas bá ti dé báyìí wọ́n jọ ṣe ni wọ́n tún wá di happy new year wọ́n là jọ ní ni mùsùlùmí máa di àdèmọ́lẹ̀ nínú dán christian. ara àwọn ara àwọn ọ̀nà tí wọ́n túnbọ̀ pé ọ̀hún fi ìfẹ́ hàn sí wọn òun ni kọ́ máa kí wọn kú ọdún ẹ máa kú ọdún òní o ọdún wa pa kú àṣeyí ọfẹ kó kúlé kó kúlé kristianity wọn sì ṣe wá sí. tí wá sí wo làbá wọn ṣe tí wọn kí kristianity kí á ṣe ìsàmọ́ ọdún wíwá sí wo lọ wọn ṣe wíwá sí ilé onítùmọ̀ ni àbọ̀ òsínú àníyàn pé àwọn ilé ẹ̀kọ́ ọ̀sán wọn di mùsùlùmí kan tó kù láyé ni. ọgbọ̀n síbẹ̀ tó bá fẹ́ yá nǹkan tó ń yọ ẹ̀ tó nǹkan kan tó ń lò ń lé tó náà ti lè lò rẹ̀ ẹ̀ lọ́kọ̀ yá ní kóòtù yìí ọ kò sí lára kátà ń sọ yìí ẹlẹ́kàn yá mi ní tàná ọ̀lẹ́ yá wọn kò sí lára kátà ń sọ yìí ẹlẹ́kàn yá mi láyọ̀nù kò sí lára kátà ń sọ yìí àmọ́ ẹlẹ́kàn tó lọ́n onínọdún ayọ̀ sì ti lọ aṣọ ọdún mi ẹlẹ́kàn yá mi mọ̀ yá ṣe ti jẹ́ mo fẹ́ ti kílíà níbi wáyìí ṣe máa ti àpọ̀ ọ̀ kìí ṣe kiri kìí ṣe òun gan kìí ṣe ìjọ mi nìyàn ẹ̀sìn lójó kórìíra rẹ̀ nítorí bá ti ní kàtì pẹ̀lú láìpù èèyàn tó bá ti ní kàtì pẹ̀lú èèyàn èyí tí Islam bá ló lẹ́tọ̀ ọ́ ṣe fún àìdákàájọ́ náà ẹ̀fún alómìnira abẹ́ dáná fún wọn ẹ̀dá fún ààrẹ tó kọrin lánàá kò ní sí láńsọ ọdún ẹ̀dá fún kọ́ọ̀pù kan kí fi gbé omi ráìsì kaná mọ́ fún. ìfẹ́ ní Islam ń sọ lélẹ́yìí kọ́dà ọlọ́run ọba kò mú ọ̀rọ̀ yìí kéré ó sọ fún àlẹ́ bàbá Muhammad ó ní kọ̀ríkà iná ti yàkùn uswatun hasana fi Ibrahim walladhina ma'ahu إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده أي قرآن ìrì àmọ́ fọyàn sáwọn afa ìdílé àyè sáwọn kàkiri àyíkọjá ni àbí kò yé wọn ni tí wàá dín ọdún àwọn kírísítẹ́nì nípa ọmọ bá ń ṣàdúrà ọlọ́run ní Muhammad qad kanat lakum uswatun hasanah ọlọ́run àríkọ́sí dáadáa ẹ̀wùkan àtàríkọ́sí dáadáa rèé tá à ń sọ lẹ́nu nísìnyí àríkọ́sí dáadáa ń bẹ fún wa nẹ́bí àtàwọn tání àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ mo rò pé ní ọmọlẹ́yìn lànàbí lànà wà. sí Ibrahim ẹ kọ́sí dáadáa ẹ rí àríkọ́sí dáadáa ẹ mú látara Ibrahim wàlẹ́dínà mẹ́ẹ̀hù Ibrahim nìkan wàlúwàbínú mẹ́rẹ̀hù àtàwọn tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ Ibrahim ìwà nẹ́bí kọ́sẹ̀ wọn ẹjọ́ Ibrahim káwọn ọmọlẹ́yìn rẹ̀ náà jọ wọn ìkọlù nìkọ́ òmìnir nígbà tí Ibrahim àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń sọ fún àwọn èèyàn wọn òmìnir wọ́n ń sọ fún àwọn èèyàn wọn dára àwọn èèyàn wọn mí ni hó àbá òhùn nínú àwọn tí wọ́n ń sọ fún àwọn àbáwọn bẹ́ẹ̀mẹ́ ò tí wọ́n ti mùsùlùmí o wà ó mọ áàtùhù wà ìfúwàtùhù wà àṣírọ́tùhù gbogbo wọn bẹ́ẹ̀mẹ́. wọ́n ń sọ fáwọn èèyàn wọn àwọn fámìlì wọn táwọn òkè ṣe mùlí wọ́n kí náà sọ fún wọn ìnà àbúrò áhùn mi kọ̀ á kò sásìkò láàrin wa mọ́ irú àsìkò wo àsìkò tó bá ti ní kan pẹ̀lú ẹ̀sìn. kò sí láàrin wa bá. wà mí mọ táàbùdú náà mi ń dún ní là àti kan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run kí ló sọ tẹ́lẹ̀ kàfá nàbí kan kàfá nà lè pèrè ní lọ́rọ̀ tiwa a sì máa ń pè lọ́mọ àyà wa ẹ wo bẹ ẹ wo àwọn ẹ wo àwọn tó yà ọlọ́run ká jọ o tábà ní kẹ́ jọ yàn tẹ̀bí ìròyìn máa bẹ lára náà ìwà tí máa bẹ lára lẹ́sìn nìyí lẹ́bi jọ irú tí wọ́n ń wí ní náà máa wí fún wọn kàfá nà bìkún gbogbo ẹni tí o bá ti ṣe sílámù sánàmì ṣe yìí àwọn ò sọ fún un pé ah ètò yìí làwọn kà yín kún o kò tán síbẹ̀ wá bá dé abẹ́ iná náà wọ́n bẹ́ iná kù látòní lọ ó ti bẹ̀rẹ̀ nísìnyí bẹ́ iná náà wọ́n bẹ́ iná kù láàrin àwa ti yín alẹ́ adáwa. ayọ̀pá ńlá ta fún wa o kì í ṣe àdìsí ẹ wo àdìsí wo báyìí pé ibi ti dọ̀yìn fún. wà á bàdá bẹ́yìn náà náà wà bẹ́yìn náà kúmọ̀lé àdáwà. kí ló pè ní àdáwà? ọ̀tá náà pè bẹ́ẹ̀. ọ̀tá ti bẹ̀ láàrin ara yín o. kí ló tún tẹ̀lé? wàlbàgọ̀dọ̀ àti bínú ara ẹni. abadan kò ní stop yóò mọ̀ kọ́ntínú lọ nítorí mú dúró ni pé tu'minuna billahi wahda. sẹ́fì ẹ bá fi gbọ́ náà wá gbọ́ òjì tán ayékòkò tún ti ń fa gbogbo ẹ̀ kíni àìgbàtọ̀ náà. ẹ gbọ́dọ̀ lówó ẹ̀sìn la kẹ ẹ ló eléyìí náà ń pè ní owó ẹ̀sìn. táwọn ta ní ìbínú wa àmọ́ ara wa àmọ́ ta ń torí pé tá à ń ṣe yìí. àwọn ọdún ọdún jẹ́ pé torí rẹ̀ náà láti ń bínú rẹ̀ nítorí wọn kí ọ pé ẹ kú ọdún o àṣeyí sàmọ́ ọdún. nù ọlọ́run nù torí pé ọlọ́run kọ́lọ̀ máa bínú àtìkí ni àwọn àlùbà bínú ìtàn pè ní Islam nù. èyí lẹ́ máa pè ní àwọn aláṣẹ júnẹ́ẹ̀sì ntí bẹnu kùránì tẹ bá jírí kanu kùránì tẹ inú àdìsí kéèké kí ni yìí kéèké àdìsí. òun ló fi jẹ́ pé gbogbo tó bá ti ní kàtí pẹ̀lú ẹ̀sìn wọn máa fi kórìíra hàn síbẹ̀ bí máa ń lọ bí iṣẹ́ tí wọ́n ní mọ́tò tó sì ń gbọ́ nàbì kan náà lọ ọ́sì kìíní yìí ọ̀lẹ́gbẹ̀ lọ́wọ́ kọ́nà lè jẹ́ ńdóde yìí Mr Johnson máa dóde yìí Mr Johnson àwọn ọmọ yín àwọn ọmọ tiẹ̀ ọ̀nà iléèwé ọ̀nà bá kíá ọmọ bá fún ẹgbẹ́ máa bá yín fún àwọn ẹ̀yìn lọ mo níbẹ̀ tí wọ́n ń dààmú owó ta ẹ̀yìn ọ̀nà kan náà àwọn aládùúgbò ní àwọn ẹ̀kọ́ tó wọ́n ṣe fún àwọn eléyìí lẹ́kọ̀ọ́ ìwọ́n tó wọ́n ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí. ó wá dínú ọdún ẹgbẹ́ ìgbẹ́ ìgbà tó ti jẹ́ abọ́ lẹ́sìn yìí ṣé ẹ lọ bí dẹ́lọ́ọ̀nì àmì ń lọ ó jẹ́ kíkà bá nìtò ọ̀nà sọ́ọ̀tì wa náà ni. ẹ láti ẹgbẹ́ mi lọ áá kò débẹ̀ ọ̀lẹ́ kí ló dé ní ti ń bọ́ lápọ̀ọ́lẹ̀ tẹ̀yìn o ẹ máa rí èmi rí àfa tó sọ rí nínú àgbà afá ńlọrin yàrá náà ẹgbọ́n tó ń sọ ti ń bọ̀ náà ni wa ní agbá ní ọdún yẹn gan lérí nígbà rí ọ̀dọ̀ àfa ó lẹ́sìn yóò lé tó bá wọn ọmọ ìyá wa ni wọn ni wọn mú àwọn hadith ni wọn ń lò síbòmí gbogbo àdìsí àkàfún alánà man qatala mu'ahida lam yajid la yadkhulul janna kéèsì ọ̀tọ̀tọ̀ ni kí wọ́n pé kéèsì ọ̀tọ̀tọ̀ ni ẹ má dà pọ̀ kó lára ẹni pẹ̀lú àwọn ayàkùn àárín àwọn ayàkùn tó bá yìí pọ̀ fún àlùkò hàn kẹ́lí. ó wá nígbà tó mo fi gbé jọ́ọ̀sì second flat yìí christian wà bẹ́ẹ̀ every sunday máa lọ sunday mọ́tò wọn máa ń gbé lọ káàní wọn máa ń gbé lọ ọ. òkè ìtàn ni pé bẹ́ẹ̀ bá rí àbá lọ tó náà ń sin ọ̀tún òṣogbo tí ń ṣe Ṣàngó níjọ́ ọ̀rẹ́ lọ fún Ṣàngó rẹ̀ náà ọ̀lẹ́ ya ní mọ́tò ọ̀ ni ó yàtọ̀ ìyàtọ̀ ó ní bẹ láàrin ẹtí ń bọ Ṣàngó àti christian torí ìbẹ́sùn òsì kéwìyàn yìí lọ́nà tí wàá dámà nítòsí eléyìí ṣe kéwù lẹ lábáwá kéwù tòsí yàn kéwù nàìjíríà ni Sheikh Adam ẹ wo ta kìtàbù tawhid wọn tí wọn ṣe fáwọn tẹmọlẹdì wọn àdínú dínàní mò ń kó tí wọn ni o mò ń kó tí Sheikh Adam wọn ni àdínú dínàní Sheikh Adam ni ẹsìn méjì náà ni lẹ́nu wọn pẹ́ sùn méjì náà ni dínú dínú Rahman ẹ̀sìn tọ́lọ́wọ́n bá wà dínú ṣèǹtọ́n. ẹ̀sìn ọlọ́run àti ẹ̀sìn èṣù kò jù bá náà lọ. ọlọ́run ti ń jẹ́ pé wàhálà sirati mustaqima fattabi'uhu mufrad. ojú ọ̀nà kan náà lèmi ọlọ́run bá ní ojú ọ̀nà kan náà lójú ọ̀nà gbàlà fattabi'uhu oníyàmọ̀tọ́lọ́ fala tattabi'u subula ọlọ́run fẹ́ ó fẹ́ rí kọ́ fún ó mú tiẹ̀ ní ọ̀nà kan ó wá mú yòókù wá ní subla kí ni plural a jẹ́ pé nínú ṣètọ́nù tó kiri yìí ó lè pọ̀ fẹ́ bá ti falatẹ̀tẹ̀ bí subla fatafarraqa bikum an sabilihi aw an sabilillah tẹ́ bá ti sọ ojú ọ̀nà yìí yóò sọ nínú kúrò ní ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá sòṣè adáwọn lórí àdínú dín náà ni dínú méjì náà ẹ̀sìn méjì lọ́wọ́ o dínú rahman ẹ̀sìn ọlọ́run ọba wà dínú aṣ-ṣaitan àtẹ̀sìn èṣù. ó wá ní amma dínú rahman mọ́tò iná nù amma rahman ẹ̀ wá rí ẹ̀sìn ó ní fahuwa islam fahuwa. Onu ní islam wọn á ní ẹwà rí ẹsìn èsì òun làwọn ẹsìn àwọn yahudi pàlẹ àti nàṣọra wọn ní fún yahudi wà nàṣọra ẹsìn ìpínlẹ̀ ẹni ọmọ tí wọ́n ti wà dámà ẹ̀wọ̀n tó wọ́n ń sọ fúngbà náà pé ọmọ yá kan kò sí yàtọ̀ láàrin ẹni tí ń ṣe christianity àtẹ̀ntì ń bọ̀ Ṣàngó ti mọ̀ọ́yà méjì ẹlòmíì ni wọ́n ń pè lẹ́yìn ọlọ́run. ẹjẹ́ alówó ẹ̀sìn la. ọlọ́run tó sọ ń bọ̀ mí ó ní yá ayọ́ àlẹ́dí náà amanu mo pè é tẹ́ ẹ ní ìmánì látẹ̀tẹ́kì rú àdúwì wa àdúwàkùn àwòlíyá tòlẹ̀kùnà ilayhim nínú ọ̀dà. Àpọ̀dì káfàrú àkọ́lù kábàárù bímẹ́ jáàkún nílẹ̀ hàkù ẹ̀sìn yàrí. Aya mi kunu. Mo ń sọlọ̀ pé ọ̀rọ̀ yín yẹn sọ̀rọ̀ kékeré. Ó ní aya tó wá bẹ̀ pọ̀. Sẹ́yìn aya sáǹkà ní sẹ́lẹ̀ kẹta nu. Bàbá ẹ̀ka yìí. Lérí pé mọ́ mú Kristẹ̀n lọ́rọ̀ ayò mo lè ti ṣàlàyé ìtumọ̀ ọ̀rẹ́ ayò káníkan wọn mú mo ti ṣàlàyé rẹ̀ fún ọ ní ṣókí mo kàn bí bẹ̀rẹ̀ mo fẹ́ jù bá lọ. lójú ẹ̀wọ̀n kékeré pé ìkórira ìjìn ẹ̀kọ́ ẹ̀sìn gbọ́gbẹ́ náà ni. ọlọ́ni yá ayọ́ ẹlẹ́dín náà amanu ọlọ́ni mo pẹ̀lú tẹ́ ní ìmánì láti tẹ́kìdù àdúwì wà àdúwàkùn àwòlíyá ọlọ́ni ọ̀tá mi àtọ̀tá yín ẹ má mú ọlọ́rẹ̀ o mùsùlùmí yóò ní close friend tó ju pọ́ọ̀lù lọ. Somebody, somebody, somebody, friend yẹ, close friend yẹ, Christian, mi lẹ́ẹ̀kan wọn, ọtún yáre, ọtún yìí lẹ́ẹ̀kan wọn. Tọ́lá ni ẹ má mú ọlọ́rẹ̀ ọdún wọn kọjá fẹmi láìkì wọn kọjá fi láìkì wọn wọn níwà àwọn mùsùlùmí kọ wọn ò níwà kí ni wọn náà èèyàn bú ni wọn náà níwà ìsìláàmù níwà àwa tá à ń ṣe tá à ń jẹ́ mùsùlùmí láti kíni láàwùwá islam tó kọ́ wa. ọlọ́run ní ẹ má mú kékeré lọ́rẹ́ o ọlọ́run tó sọ́bà ní sọ́sọ́lá alẹ́mùtàrọ̀ ìlàlẹ́rì náà tàwálàwò ọ̀húnmẹ́n ọ̀dìbọ̀ lọ́wọ́ àlẹ́ máa hùn mí منهم؟ wálá nínú hùn. ọlọ́run ni wà nẹ́bí. ọ̀rọ̀ àwọn tó dájú pé wọ́n lọ mú àwọn gèfèrí tí wọ́n lọ mú ọlọ́rin ayò máa hùn mí kún wọn sí lára yẹn mùsùlùmí wàlá mi nínú àwọn tọ̀hún náà ò tuntun leyi. yìí àwọn àyà pọ̀ nínú alukuhan fi sọ pé a gbọ́dọ̀ mú àwọn christian a gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ayò ọlọ́ni wa máa ń yẹ alùdáàlì pàlẹ́ ìsàmì náà lọ́hí iṣẹ́ ìlú ọ̀jẹ̀ nǹkan kan lọ́dọ̀ lọ́mọ nù wá ti dán o alukuhan ló ń sọ̀rọ̀ ẹ má jà pé alukuhan ló ẹ má jà pé nírọ̀ o tí wọ́n bá ti ń dán wò ìyẹn ń pè wọ́n nírọ́ nìyẹn. ọlọ́run tẹ̀síwájú ọlọ́run ní kóòlì wà nígbà sọ fún wa o in tukhfu fi sudurikum aw tubduhu ya'lamuhu Allah wa ya'lamu ma fi as-samawati wa ma fi al-ard wallahu ala kulli shay'in qadir ọlọ́run tó fi ó ti tún rí ó tún bọ́ síbi ọ̀rọ̀ yẹn ọlọ́run ní kúlì wà nígbà sọ fún wa. إن تخفوا ما في صدوركم ìtì ń bẹ lẹ́mí yín tẹ́ ẹ bá fi pamọ́. a ó òhò abẹ́ fi hàn síta ya'lamuhu Allah ọlọ́run bá mọ̀ ẹ lè tàn ọlọ́run ẹ lè kí ni ẹ lè tàn ọlọ́run ọlọ́run ṣe tàn wa ya'lamu ma fi samawat wa ma fi al-ard ọlọ́run bá nímọ̀ nípa gbogbo tí ń bẹ sánmà àti lẹ́lẹ̀ wallahu ala kulli shay'in qadir ọlọ́run bá lágbára fún gbogbo nǹkan ní ìbàyí ọlọ́run bá ń fi rìnlẹ̀ fúnra rẹ̀ sí fatul el ọlọ́run fi rìnlẹ̀ fúnra pé òun ní ìmọ̀ a jẹ́ pé ìmọ̀ ọlọ́run ọba kò síbi tí ò dé àtà máa fi súnà ó débi pé gbogbo tí ń bẹ́ẹ̀ náà kan wa ìmọ̀ ọlọ́run ọba débẹ̀ a jẹ́ pé ọlọ́run ọba bímọ rẹ̀ ṣe tóun ni kò ní ìdí kó wà níbì kan kó tó mọ títí ṣẹlẹ̀ mẹ́. ẹni tí mo rẹ̀ débi pé ìfilẹ̀ pé àní tí ń bẹ nọ́kàn yín mo mọ̀ kọ́dà àwọn àfa ni ìtọ́ tí ìròkú ìtìwọ́gbọ̀n tí ìmọ̀ kọ́ sọ ó ti mọ̀ sifatul ilmi agbọ́dọ̀ máa fi rinlẹ̀ fọlọ́wọ́n ìròyìn mà ìròyìn mà sọ́lọ́wọ́n ó yàtọ̀ sí tiwa ìmọ̀ tiwa níta bá rí àti níta bá gbọ́ àwọn ò lè mọ tí ń bẹ mọ nínú ọkàn rẹ̀ lẹ́nìyàn ọkàn lè rò bọ́ọ̀lù lásán ni ìsìlámù ò sì tẹ́ ó ní ìnà bá ọ̀rọ̀ wọ́n ní ìbẹ́nu àwọn gọ́ọ̀mù ntọ́kan rò fẹ́ni tí ń wò yí wà pé inú ìrò tó sí ni ọsẹ mọ bóyá mẹrẹ ń bàjẹ́ ni bóyá mi ta ní sùn kan fún ẹ tẹ́tẹ́ tí mo bá bẹ́ẹ̀ kò tiẹ̀ wọ́ àmọ́ lọ́ba nímọ̀ ní pé ó mọ ti ń bẹ nínú ọkàn yín. a jẹ́ pé ọlọ́run ọba ò ní ìdí kó wà níbì kan kó tó mọ ti ń ṣẹlẹ̀. lẹ́gbẹ̀ẹ́ ara wọn kan wọ́n ní ọlọ́run ọba ń kọ́ kò síbi tí ò sí. kò síbi tó lọ́run ò sí. àmọ́ lọ́run ní sùn ẹni tó bá sọ báyìí ó ti fi èrí gbá tàwọn méjì ó ti fi àbùkù méjì ó ti di kan ọlọ́run bẹ́ẹ̀ bá ti fi èyàn lè di kèfèrí fil asma wa sifat níbi àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn òròyìn ẹ̀ èyàn lè di káfírì àwọn òròyìn kan bẹ gbogbo òròyìn tọ́lọ́run ọba fi ìròyìn ara rẹ̀ ìròyìn tó lè kó àbùkù bá ni gẹ́gẹ́ pé àwọn òròyìn tí ò bá sí lára tiẹ̀ náà tí wọ́n fi ròyìn rẹ̀ àbí ròyìn tọ̀ ní ó kábùkù bọ̀ èso lè wọ́n á ń pè ọ́ ní olè sẹ́nu ló dùn inú òní dùn bó ti rí nu o ẹ̀yin lóore pé èyàn fi ń yan ọlọ́run bá ní ẹ̀yin kábùkù kan ni o kò síbi tọ́lọ́run ò sí àkọ́kọ́ nù ọlọ́run ní ìsọkúsọ lọ sọ́pà mi. ọlọ́run bẹ́yàn yìí ẹ wo gbogbo wa ti pọ̀ tó yìí ń bẹ lẹ́nu kọ̀ọ̀kan wa nítorí bẹ́ẹ̀ tá a ṣe yìí jẹ́. sọ pé tó ń sọ ní pé ọlọ́run bẹ́ẹ̀ tó lẹ́sìn nítorí fi jẹ́ àbùkù nù kèé ṣe yìí kèé ṣe yìí ní bẹ́ẹ̀ ẹ ọ̀nà àti pọ́nlẹ̀ tóbi tó kò síbi tí ò sí ẹ̀ ń kábùkù bánu torí pé ọlọ́run ọba ó ní àyè kan ṣoṣo ọ̀kan náà lọ́lọ́run àyè kan ló ti wà. àwọn gègé rí gan gbàgbọ́ yẹn léyìí gbogbo àwọn ayọ̀ tẹ́yìn ń rò pé tẹ́ ń tú tẹ́ fi túmọ̀ pé kò ní tọ́lọ́run ò sí àwọn gẹ̀fẹ́ rí gan tí ọlọ́run bá sálẹ́bí bá sọ̀rọ̀ wọn ò gbọ́yé tó tó bá gbọ́yé bẹ́ẹ̀ wọ́n fi tapà nẹ́bì ni wọ́n fi tapà nẹ́bì ni tó máa gbọ́ ibẹ̀ pẹ́rẹ́ àbí tó bá yẹ pé ìtumọ̀ rẹ̀ sọ́kọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó lè ní ìtumọ̀ ojú méjì ká ní ìtumọ̀ rẹ̀ ó ṣe é yí lọ́bẹ̀ òní àwọn gẹ̀fẹ́ rí ti rí nǹkan tó ti kí nìyí wọ́n fi tapà nẹ́bì but kò ṣe é yí wọ́n ní ó da àti àbí pé oníkàmọ́sí àwọn náà tàn sí náà three hundred and sixty àní sí wọn. torí pé ọlọ́run ọba kan ní kí a máa sìn but ọlọ́run tó ní yìí bẹ́ẹ̀ lọ pé kan lọ pé lọ ọwọ́ á ní sí mímẹ́lì abúlábì mẹ́lì abújáàlì abútọ́lì ọdún ká mẹ́ta fún ọlẹ́sì ọmọ tó ń wí Muhammad wọ́n lo èdè ti ànẹ́bì but nínú èdè lábáwá kò ṣeé lò bẹ́ẹ̀ òun làwọn lábáwá òbí lò bẹ́ẹ̀ lórí kàkà nẹ́bì ẹ wá wo àwọn tá a jẹ́ mùsùlùmí lónìí àwọn ti ń lò lọ bẹ́ẹ̀ alámùsáwọ̀ àyà náà rè nínú kò sí àyẹ̀lọ́wà. شهوان ألم ترى أن الله يعلم ما في السماوات وما في الحياة شهوان إيه ايه ما تجيني إيه رقم طب يلا لا يلا لا بو كل واحد نعم ọ̀gbìjára náà ni. ọmọ ni alámùsára eléyìí ẹ̀rí sí àwọn tó ní kò sí tọ́lọ́ wọn ò sí. ẹ̀rí tó ń wá lélẹ́yìn. tí wọ́n ń sọ pé nínú èdè lágbáwá kò sí lò bẹ́ẹ̀. kánú èdè lágbáwá bá lọ bẹ́ẹ̀ ni àwọn gèfè yóò dìgbìn wọ́n lo ègé sí àlẹ́ Muhammad wọ́n lo ègé sí ra lójú bẹ́ẹ̀. alámùsára anna Allaha ya'lamu ma fi samawati ìwà nẹ́bí ò mọ̀ pé tí wò rí pé ọlọ́run ọba ó nímọ̀ nípa gbogbo tí mẹ́nu sánmà àti gbogbo tí mẹ́nu lẹ́lẹ̀. ma yakunu min najwa salasa. ẹ lè jẹ́ mẹ́ta kẹ́ ẹ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́nìkan ní gbàgbé mẹ́ta. illa huwa àbíkọ́ lọ́wọ́ sí kẹrin. wàlà khamsatin ẹ̀ sì lè jẹ́ márùn-ún kẹ́ ẹ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́nìkan ní gbọ́nà yẹn márùn-ún ni illa huwa sadisuhum àti kọ́nà bá sì kẹfà yẹn. wàlà adna min ẹ̀ ní kéré ló ń kà tó bẹ́ẹ̀ bóyá ní lẹ́yọ̀ kan wàhálà àtàwọn ẹ̀ ti ní pọ̀ ló pàdé bẹ́ẹ̀ lọ báyá tẹ́ẹ̀nì ọ̀kadẹ́bù ilẹ̀ àhùwà mẹ́àhù àyìnàmà káàmì àfi kó wà pẹ̀lú wọn. abẹ́ẹ̀kọ́ ni níbi tó máa wà gbogbo ibi tó máa wà yóò wà pẹ̀lú wọn. tó mẹ́rin náà sí ìhùn bima amilu yawma al-qiyama tó bá di gíyà al-qiyama yóò wá fún wọn ní ìròpà nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n rò pé kò sẹ́ni kankan bẹ́ẹ̀ nígbà táwọn fi ń ṣe nǹkan yẹn yóò wá fún wọn ní ìrò. ó wà ní inna Allaha bi kulli shay'in torí pé èmi ọlọ́run bá kó tí nǹkan tí mi ò nímọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ kí ni sọ́yà yìí hàn ọ̀rọ̀ ìmọ̀ ló fi jẹ́ pé àwọn afá ni àwọn áyà àbáwọn ọ̀rọ̀ tọ́nà bá wọn fi ń parí áyà ní máa nítumọ̀ pẹ̀lú ní máa pẹ̀lú àgbọ̀yé áyà ìtọ́jọ́ táwọn tó gbọ́ níbi áyà yìí ìlmù ìmọ̀ rẹ̀ kò síbi tí ò dé a jẹ́ pé àwọn tó sọ ما يكون من نجوى ثلاثة أن جمت إلا هو رابع أو إلا أن يكون علمه معه ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú ó ní knowledge nípa kan tẹ̀ ń ṣe kò ìgbà tó bá dé bẹ́ẹ̀ ohun tó ń sọ́kọ́ bá kóra rẹ̀ wá kó tó mọ tẹ̀ ń ṣe ìmọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ pa níyà yìí kéé àyà kéé ṣe dáàtú ọlọ́run náà sọ̀rọ̀ pa. káló èdè lábáwá káló bá lọ bẹ́ẹ̀ àwọn lábáwá àjèjì rí wọ́n lo èdè ti ànẹ́bì àwọn ògbọ́yé lọ bẹ́ẹ̀ àgbọ́yé kí gbọ́ kágbọ́yé ni o kéèyàn ní kò sí tọ́lọ́ ọba ò sí ìyẹn pàbí tọ́lọ́ ọba ni ìmọ̀ ọlọ́run ọba kò sí tí ò sí. ẹ wá wò lóhùn àwọn kankan gbọ́ pé àwọn sọ̀hábà wọn ò rí nǹkan tó lè mú wọn tó lè mú àgbọ́yé nǹkan tá ànábì ń sọ àwọn kan ní mọ́lìdé blindly wọ́n ní náà ni pé àdébí gbọ́dọ̀ ìdè dàwẹ́ tẹ̀lé náà ni wọ́n mọ̀ wọn mọ̀ wọ́n tẹ̀lé lọ bẹ́ẹ̀ ni ìmọ̀ nìyẹn ti pọ̀ jù wọn ò ní ìmọ̀ wọn ò dẹ̀ rí àwọn kankan láwùjọ wọn tí ó mú nǹkan yẹn súnmọ́ lákàyè wọn but lónìí àwọn nǹkan tó máa ń sọ fún wa lónìí àwa ti ní àwọn kan tẹ́ pé yóò mú wa sínú àgbọ́yé wa á kọ́lọ̀ wa ó súnmọ́ kó wà ní sọ́mọ́ lóòótọ́ kó sì mọ́ tá à ń sìn yà yìí ní everywhere kó súnmọ́ àti láwọn kan tẹ́ pé yóò mú làkàyà yóò sún làkàyà mọ́ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà bá a dérí náà àgbà wọ́n lódù credit kọ́ wa tilẹ̀ tó mọ́ rí gbogbo lẹ̀kún lè rẹ̀ àti nílò ká tó bá kọ́tù kọ́ paná kọ́ haferi kọ́ paná bàtà wà lóbi ẹ̀ tó wà àwọn àjẹ́ náà wọ́n lè rájú kọ́ wà lóbi ẹ̀ tí o sọ pé ní ọtí lóbi ọlẹ́dẹ̀ rà bí kò sẹ́ni tó lọ́pàá tó ń lóbi ẹ̀ ọ̀hún ni mo bẹ́ sí àwọn àwọn mtn lónìí yìí ti gbogbo lẹ́kùn mọ́pátá ni yìí máa kọ́ọ̀lù sódà tó wọlé mọ́ bí gbé gbogbo kẹ̀lé tó bá wà tó bá wà ní bábíyà bread oye tó máa já wò ní ti já owó ẹni sọ̀tọ̀ yìí. tí èyí tí àwọn bábíyà bread tẹ bá jẹ́ mílíọ̀n tẹ bá ń kọ́ lẹ́ẹ̀kan náà àwọn táwọn òsì ní kiri náà táwọn tó wà mẹ́ ìkànnì méje lẹ́ẹ̀kan náà tí mílíọ̀n yìí tẹ máa sọ wò sí ní ti gbé. àbẹ̀kọ ni àbá ẹ̀ ti gbé <laughs> aláwọ̀ ní ti gbé ẹ̀wù kan eléyìí kò súnmọ́ alákàyà bá níbí àwọn tí ò tọ́ náà lò nínú mọ́ ọlọ́wọ́ bá ló ti fún àwọn eléyìí ẹ wá ní ọlọ́wọ́ bò lè fi sánmà kó sì mọ́ tẹ́ ẹ̀ sí yàn yìí ẹ dákẹ́ má sọ́rọ̀ ẹ̀ lọ́kọ́ lọ́mọ yìí kúfùrù ni kẹ́ni kò sí tọ́lọ́wọ́ bò wò sí alukófùrù fil asma wa sifat aw shirk fil asma wa sifat ẹ ti takò ní ọlọ́wọ́ bá nù ọlọ́run bá gbọ́n ní mẹ́rin lára sí. àwọn tó wá rí àwọn tẹ̀lé àwọn ẹ̀rí tó strong tó ní ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́wọ́ àníbísí ọlọ́run wa lọ́wọ́ sọ́nà ànẹ́bí béèrè lọ́wọ́ ẹrúbìnrin mahawiya asulami. ó ní àìlọ́ lọ́ arábìnrin yìí níbo lọ́wọ́ bá wà arábìnrin náà ní ọlọ́run fi sàmẹ́ sọ́mọ̀ lọ́wọ́ من أنا سلمي أنت رسول الله لا غني تتلي أنا من اعتقها فإن أمومنا ألا يقول جارو أي يقول جارو قرب النيماني أقل باي غير أقل باي قرب من طوع بوا wọ́n ti ṣe ìsìlámù láti jọ yìí ọ̀kọ̀lùbáì dìsínà ọ̀kọ̀lùbáì tó rà wọn ọ̀n dáwọ́tì ẹ̀ gbogbo ọ̀sí dáwọ́tì ń bẹ̀ ẹ̀sìn sọ́mọ̀ ló wà dáwọ́tì náà kọ́ eléyìí kúkúrú kí yẹ zọ́ọ̀nì àwìṣà sọ́mọ̀ ló wà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí kan ẹ̀rí pọ̀ ní kwara nàbà mọ́ ọlọ́run arúgbó alẹ́ àrùn ìsọ̀wà. bákan náà àníbísọ̀ ọlọ́run ọ̀sán ó ń tó bá di ìdá mẹ́ta gbẹ̀yìn òru ìdá mẹ́ta gbẹ̀yìn òru gbogbo òru ayé pátá ọlọ́run ó sọ̀kalẹ̀ sísan mọ́ ayé yóò sọ̀kalẹ̀ sísan mọ́ kò ní yóò gbó sọ́nà lọ yóò sọ̀kalẹ̀ sísan mọ́ ayé. ajẹ́pẹ́ tó sọ̀kalẹ̀ ó wà lókè àbí lóbi sọ̀kalẹ̀ wá tó bá yẹ kí ní bẹ ní sọmọ ayé lásìkò ní kò sí ibi òsì tẹ́lẹ̀ ni bọ́lá kó ti wà ní sọmọ ayé tẹ́lẹ̀ kí ní sọmọ ayé tẹ́lẹ̀ owó ti wà ń bẹ̀ àmọ́ yóò wá fún ara yóò wá wá ìmọ̀ ọmọ ọba ń kojú òsì ẹ̀dàkùtọ̀ lẹ́mọ̀ sọ́bẹ̀ mọ́ o ẹlẹ́ẹ̀kejì ká tún wá ní ọlọ́run ọba ń kọ́ tí mo ń sùn lọ́rin kò sí tọ́lọ́run òsì àmọ́ lọ́rin ní sùn alára ní ń ìlú ìkọ́lọ́ wọn tọ́jú àti asùn ìlú ìlú oṣù kàábà ń bẹ́lẹ̀ kò sùn kàábà nílé rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ abẹ́yẹ katira ni wọ́n ní ọ̀hájú bẹ́ẹ̀ sì láàyè kẹ́ẹ̀sì hájú lọ sí ilé ọlọ́run ilé ọlọ́run ti bẹ lórílẹ̀ kí ni kàábà ni kí ni wọ́n ti lọ rí. káfẹ́fẹ́ wálé ayé tí ó sùn bẹ́ẹ̀ mo ní òbí ó ti tó sùn ilé rẹ̀ ní kàábà tí wọ́n ti lọ rí pípọ̀ ọjọ́ mọ̀ lọ́ní àbí kárọ̀fà náà fún àríkò ìjọ́ lọ́wọ́ ìṣòro fún dẹ́rẹ́ tó fẹ́ lọ́wọ́ òsì iná ọ̀fà ní sùn. àwọn kí náà wà pé wọ́n mọ̀ rọ́bì tì í ba àmì eré èmù sí eré yí ba kí n pa ọmọ sẹ́yìn ṣe bá ẹgbẹ́ sọ ẹ̀sìn ẹgbẹ́ sọ ní ẹtàtímẹ́ǹtì. àwọn òṣogbo arágbòho olóòtú ní ọjọ́ òsì àmọ́gbòho ní sùn. ó ti wá dáa kò dáa kéèyàn kẹ́rí kéèyàn fi oorun kéèyàn fi ròyìn náà bá ẹ ti kákùkù bá ẹ ti takọ àyà kò hání olùwàlẹ́yà dákó gbogbo ṣe nà wàlá èmi ètè tó gbé kátó ní èyàn ló wẹ̀ fún ẹni sùn. ẹ dákun ó yóò máa jọ gbogbo àwọn òwe àwọn àṣà yín ẹ dákun máa jọ máa tọ́ ẹ bá ti rówó ìpẹ́tẹ́ máa ń pa àbáwọn àṣà máa ń dá ẹ rí àwọn àfa àtúnú náà àwọn ní àdìbáwọ̀ tó fi wọ́n wò ìrẹ́pọ̀ náà tírí òtí kó fi kúkúrú kúrú pọ̀fà ẹnu àwọn àfáàrẹ́ ti máa gbọ́ ọ̀rí ẹ̀rọ àwọn záàkà yìí àwọn záàkà àwọn olù àwọn búrí o pípa àwọn ti yàkuyà ọ̀rọ̀ àwọn ya sí àwọn sáwákà ìdè àwakọ̀ àti ayọ̀ ọlọ́ọ̀lẹ́mí sí o àwọn kìnnìkan ọmọ àlọ́mọ àlásìrì ọmọ àlásìrì ayọ̀ ọlọ́nu ẹ̀dàkùtù ọ̀nà gbogbo àwọn àfáàkẹ́ máa ń dáhùn ní ẹ ti sápò náà kẹtù wá da ẹ̀rọ àwọn àfáà ẹ̀rọ àfáà sílẹ̀ náà wọlé àti káàdì nídìí ẹ̀ kó kẹ́ẹ̀dì ẹ mọ́ ẹ fọ̀mátì ẹ̀ sórí wájú nídìí ọdí hàn sọ̀rọ̀ nígbà yẹn kó padà ọ̀yà mi kó máa rí sọ àrẹ padà tó ní ìgbà yìí kọ́ ọlọ́run ọba ó ròyìn bóun ti tó nínú ìròyìn kan àwọn òròyìn ọlọ́run ọba tó lẹ́kọ̀ọ́ káwọn fi ròyìn alẹ́ ẹ̀lìmù àwa náà wá lè fi ìròyìn ìròyìn ara wa nínú àwọn ìròyìn jẹ́ pé ọlọ́run ọba fáwọn náà bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀lìmù lẹ́yìn dá ka ẹ̀lìmù náà àgbọ̀rọ̀ fi ìmọ̀ ọlọ́run ọba rí nìyí àgbọ̀rọ̀ fi wímọ̀ wa o tí ń báyìí ló fún wa númà tí ń báyìí náà ló fún wa ìmọ̀ rẹ̀ bú àyà púpọ̀ tọ́lọ́ ọba ó nímọ̀ ó lè sọ pé ó fẹ́ ká bẹ̀rù òun ni o ló fi ní pé òun mọ sí ẹran lọ́kàn. tó o bá ń ṣe nǹkan àníyàn tó fi ṣe kan ẹni owó ó máa àníyàn tó fi ṣe ẹni sọ fún ọmọ wọ́n fẹ́ bóyá lówó àníyàn lọ́ fi bù ọkọ̀ ti take action àníyàn ni àníyàn tó fi take action yẹn gbọ́ ọ̀sẹ̀ dédé ara wọn tí wàá ṣe dédé ọ̀nìgbẹ̀sán bá lé ọ́ àníbi sọ̀rọ̀ láhùn alẹ́ wàṣẹ́lẹ̀ ó iná lọ́hà lẹ́yìn mú ìlẹ́sùn wọ́ríkú ọlọ́run ò ní wo bọ́dí ara yín wọ́n láà yìí sẹ́mìkù kò ní wo ara yín bó kiri o ààrá ah, yìí owó ti ń mọ àwọn ẹlọ́lọ́run bó ti ń tàn àwọn ẹlọ́lọ́run ọmọ ń dán kọ́dà mo bá wẹ̀ ní ló mo wọ́n ti ń dán. àníbi lọ́lọ́run ò ní ẹ̀ wọlé akínà lọ́ha yẹn yóò wọ ọkàn yín àní rẹ̀ ti tẹ wà á máa lè kú àti ẹsẹ̀ tí wọ́n yíwa papọ̀ níbi dáadáa ọgbẹ̀sán tó bá tàlàngara wọn ọ̀ nígbẹ̀sán ọtí dada sáwọn yẹn nísìnyí àmọ́ àní ẹ̀kọ́ ti dára ni pé ẹ̀ sáré kò yẹn rẹ nínú wọn ti kórìíra wọn ọwọ́ rẹ̀ ní sinmi ọ̀ṣẹ́ ọlá ọ̀ṣẹ́ ọwọ́ rẹ̀ bá bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ kò jẹun so nítorí wọn fẹ́ ká máa ní sinmi ọlọ́run bá ń nítorí fi ìdájọ́ nù yóò fi léèrè ìdájọ́ tó lọ take action táwọn bá take action ni ó sì kéde yìí ó sẹpẹlẹ torí pé kò sí lára àwọn kan tí ànábì tọrọ fún wa tí action tó máa take ó ní mẹ́ẹ̀ tí mú ìjọ mi ó ní máa mú ìjọ mi pẹ̀lú tí wọ́n bá kéde yìí tí wọ́n bá sọ àti kéde yìí àti wọ́n bá ṣe àti ìkàtí wọ́n jẹun ń palẹ́ lórí fún wọn bẹ́ẹ̀ tó bá wà lẹ́nu ìyá tán ìkórira yẹn tó wà lẹ́nu ìyá tán tó kàn wà lára ó wà ọ tẹ́ka sọ pẹ̀lú ẹ̀ ọ nígbẹ̀sẹ̀ ọkàn sáà kórira yìí náà ni àmọ́ òfin ọ ọ tẹ́ka sọ pẹ̀lú ìkórira yìí ọlọ́run lè sàmójútó ẹ̀fọn ó jí bá ní sí Allahu ta'ala a'lam sọ̀wá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم. أربعة نبي number two. نعم أسمع ما ها ìlú mi ò gbọ́ rí o ọlọ́wọ́ àbáwo ayọ̀. so ọlọ́run tó sára bìlà mo ló wá ọlọ́run tó sára bìlà ẹ̀mẹ́tì wọlé kí n ti láwọ mi ò gbọ́ rí ẹbí èkó bí àdìsí wo ló wà fún tọkùnrin náà. kò ní jẹ́ àwọn pàtì jẹ̀ sọ́ra láti wọ́n rìn. bẹ́ẹ̀ ti béèrè òní ó ó lọ díẹ̀ Wallahu ta'ala ẹ̀ máa ń mọ̀lẹ́fọ́ lórí ẹ̀ number three wàá sàmìlà. ẹyọkan ẹyọkan ẹyọkan ẹyọkan wọ́n ní tí ẹ fún yẹn ní nǹkan but àníyàn ẹ fẹ́ fún yẹn àníyàn tí ò dáa àníyàn ò dáa lórí ẹ̀ àníyàn takora wọn pẹ̀lú iṣẹ́ wọn ní tí abẹ kan lè má fún nǹkan yẹn tó bá níyàn ọ̀dà méjì ní ọ̀dà ọ̀nà méjèèjì ṣe tọ́nù bí àti bẹ́ẹ̀ jẹ kò fẹ́ kẹ́ ẹ ṣe rí rí ó fẹ́ kẹ́ ẹ ṣe rí ibú náà ni kéèyàn bá fún yàn nìkan ọ̀ ṣe rí rí àtàlà mi kan gbà ládàá báni yẹn bá dalóye báni yẹn bá fún adá ọ nígbà ládá tí yóò bá fún un ṣìtọ́ gé ẹ̀yin ti gíní ẹ̀lú àwọn àwọn afáàní pé èyí ò fún ẹnìyẹn náà èyẹ wàá gba ẹ̀mí ara yín ní ogun ẹ̀ gba ẹ̀mí ara yín lógun tẹ́lẹ̀ pé kàn yín gbọ́dọ̀ tó tọ́lẹ̀ fi ṣe. náà nàmbà fọ́ wàá kùsọ̀rọ̀. bẹ́ẹ̀ni ah, wallahu ta'ala an sawab mọ̀nà máa ti aṣáájú mẹ́tàlá kí n try tí wọ́n ti kí tí wọ́n ti kí ìṣá ìṣẹ̀yàn tán kí wọ́n ti àwọn àtúkàwọ̀ àwọn àtúkàwọ̀ tá a fún wọn sí lẹ́yìn dáadáa ẹ máa ń ṣe ogun ẹ̀ lọ táwọn òbí nìyí táwọn òbí méjì kí a lọ jọ ìwọ̀n wallahu ta'ala an sawab. number five asàrùn. àwọn tí wọ́n ti bá ń kọ́ tó ń pa gbàtó ní sẹ́tọ̀ ń gbà ní kí sẹ́tọ̀ gbà náà pé àwọn tí wọ́n ní ọ̀pá wọn pa wọ́n ó fẹ́ pa wọ́n mọ́ sẹ́nu ẹjẹ́ agbé ti tẹ̀lé sẹ́gbẹ̀ẹ́ kan náà àwọn tí ń pa ń kọ́ tó wọn ní kópa títẹ̀ ẹ̀ náà ló náà so àwọn tó bá pa kó wà wọn lẹ́nu wọn tàn kan ta foríjì fún tó máa foríjì ọlọ́run foríjì tí kò mọ̀lẹ́bí bá jẹ́ one thousand sí ninety nine sí ninety nine náà ninety nine tí wọ́n láwọn foríjì ó wà pẹ́yọ̀ kan ọlọ́run ní foríjì àgbègbè ìwé náà yàtọ̀ láì sí lẹ́yìn òní ọ̀rọ̀ rẹ̀ léwu gan o kò sí ẹni bẹ́ẹ̀ tí o bá sí ọpọ́sítì láti dọ́là àwọn ẹbí àwọn ọmọdé báyìí fún torí kò lè mọ̀ wọ́n so kó máa jẹ́ dáadáa gan kó jẹ́ iṣẹ́ gidi irú wọn lẹ́ẹ̀kan wọn ṣe tún náà kí wọ́n kó sínú sínú àtàwọn yẹn yóò fi rí dáadáa torí pé iṣẹ́ rẹ̀ ó jòrò màmá fi jòrò rẹ̀ kù lóṣù kìíní ó ti ní sẹ́yà lọ́wọ́ pọ̀ padà jùlọ àwọn ìnáwó àfin àwọn nǹkan tọ́lọ́wọ́ bò sí lọ́nà yẹn fún wa kó mójú tó gẹ́ yóò ti pọ̀ torí wọn padà gbánu tẹ́rẹ̀ ẹ máa gbà kú pọ̀ àwọn tó fún wa síríọ́sì wọn ní pẹ̀sí náà tó ń takò wọn ní báyìí mọ́ndé olóhùn lè gà wọn ní finú gbọ́lẹ̀ olóhùn lè finú gbọ́lẹ̀ wọn ní wọn ṣe gbọ́lẹ̀ àbí amúlẹ̀ yìí ó lásìkò ó mọ́ gbásìkò àfẹ́jì àdáda nù má sì wá gbọ́ o a ní kọ́ ọmọ ṣiṣẹ́ ẹbú pé wọ́n ta ọ̀rẹ́ ti dábàá ní sọ́mọ ṣiṣẹ́ kọ́lẹ̀ èyí lè di gbèsè látàrí lẹ́yìn jẹ but kẹ́rì bíi tẹ̀ béèrè ní lè máa ṣe nìyẹn last question number six ẹnu ẹnu kò nímọ̀ nípa tó sọ kò nímọ̀ nípa tó sọ. wọ́n ní àfa tó sọ pé democracy ò dá lóòótọ́ àmọ́ ó dáa fún àwọn ìlú ọ̀nà kan tó kì í yẹn ní freedom of láti sọ̀rọ̀. òyìn tí ò dá gbẹ́rẹ́ nù èyàn ẹ̀fẹ́ yẹn lè sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì àwí. Islam ò ti fún aláyè rẹ̀ ká máa sọ̀rọ̀ tí ò dá sílé rí pẹpẹ democracy ni ti ìyẹn lè máa sọ buhari ìyẹn lè máa sọ buhari tó máa tako ẹgbẹ́ tó máa ṣe lẹ́rù ni tó máa ẹgbẹ́ sí ẹ̀ kìnìkan kìnìkan ìdíkọ̀ pẹ́yẹ́n sí èyí kò dáa kìnìkan kìnìkan pẹpẹ democracy fọwọ́ aláyè àbí èyí ń tako islam ká máa tako eléyìí eléyìí ẹ̀sẹ̀ dáa eléyìí ẹ̀sẹ̀ dáa ó tako islam democracy dáa sí ọ̀tá kò sí o lè tẹ kọ́mọkọ́mọ láti ọ̀hún democracy kò sí n tó dá mẹ́ rárá kò sí dáadáa kíkà nínú ẹ̀rọ pé kò sí ìdábàá mẹ́. báàsì ti máa bá a lò nù o bọ́ọ̀sì máa lò pẹ̀lú democracy lórí ìtọ́ ìdílé gèdè rí o. ọ̀ máa lò pẹ̀lú democracy àní option wọn lò lálẹ́ ní àwọn kórìíra rẹ̀ ọkùnrin rẹ̀ lọ́wọ́ fi gbọ́rọ̀ sòtèlú mùsùlùmí sòtèlú kèsì alùsùlùmí sòtèlú kọ́ alùsùlùmí sòtèlú kọ́ àní mùsùlùmí sòtèlú alùsùlùmí sòtèlú mùsùlùmí ni èyí sòtèlú à káwá dáadáa máa ń kébé ẹ̀kí àtọ́ni ká dábàá nǹkan bẹ̀rí ìjọba ta ní ń lòlẹ́ alẹ́rí. ṣèbí ní áwòsì yẹ̀rí máa bí kílẹ̀ kó oúnjẹ ẹ̀ ó fi ọdún mẹ́tàlá ẹ̀sìn secular state nàìjíríà ó dẹ̀ fi ilẹ̀ pé nínú ẹ̀sìn wọn ẹ̀sìn fàyà gbá àwọn fàyè gbá ní gbogbo àwọn mùsùlùmí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ wọ́n gbẹ̀rù ti bí ọ̀bọ ni wọ́n sì kọ́ gbogbo wọn sako yẹn náà ni kò sẹ́ni tó lè dìde pé òun kúrò nínú àlọ́ ọmọ sọ wá ní pé tí ò bá sí mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ ẹ̀yìn wọ́n mọ̀ ẹ̀yìn jẹ ìgbà tẹ́ wọ́n bẹ̀ kọ́ tìbá ara yín lè ara yín lè ẹ̀jẹ̀ yìí ara yín lè fún o àwọn tẹ́jọ́ tó kó ní àṣẹ ẹ̀jẹ̀ yìí ẹ láti mọ sọ̀rọ̀ ara mọ́ yàrá tí gbogbo yín bá fi lè sọ pé ẹ̀ democracy mọ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí nǹkan ah, ti wá dànù <laughs> àti gbàgbọ́ ntu gbogbo tí máa ti gbogbo ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ wa lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀jẹ̀ àgbẹ̀ làwọn òṣèlú kékeré kí ló tó kùmọ́. à yáàdù dénú sẹ́dí àti bẹ̀rẹ̀ náà nù kúrò àtàkù ó di àti àtàkù àtàn ní àmì rù ni ṣùtọ́ ni màá lùdùwà ó bẹ̀rẹ̀ nù. <laughs> ọlọ́run sàmọ̀nà wa so àkàmọ̀ lò pé àmọ̀ bẹ́lá bẹ́ẹ̀ dẹ̀ mú pé wọ́n lò lọ́wọ́ wàláì ẹlòmí sọ wá fọ́nì ọmọ wàláì democracy ò dáa military ló dáa wèrè ni military fún o fídíò dáa àwọn méjì ló dáa ẹnu ìwà gba tẹ̀ríà kí ló ń tẹ̀ ìmọ̀ sí ẹ̀sìn akúlẹ̀ lọ́wọ́ ẹ̀sọ́ lọ ẹnìkan ń sọ̀rọ̀ mẹ́wàá àwọn ah, ọmọdéwù tẹ́yìn ó gbé ràn wọn lẹ́nu ọ̀sán tẹ́yìn náà ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ti mọ̀ mọ́ wa. ó ní wàhálà yìí ti kọjú yàrá ah, èmi ò mọ tẹ́yìn ṣe àti dán ológun wò àti bó ṣe rí àti dán democracy náà wò ẹ̀jẹ̀ àdánsẹ̀ àwọn náà mo ti dáhùn ẹni o náà mo kiri mẹ́wọ̀n aláì ó ní ẹ̀jẹ̀ àdánsẹ̀ rí àná wo láti àwọn mọ́tò níjà rẹ̀ ẹ̀jẹ̀ ọkùnrin ọ̀yá yìí ọ̀tẹ̀ ó ti wí gbangba aláì àfa mi ò ní wí gbangba báwọn gbangba bá ti mú gbó mẹ́rin ti wí. Ee àti dán kí ni ẹ̀fọ́ gbé àti dán kí ni wò ẹ̀jẹ̀ àdánsẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀dánwò àwọn àbọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الله اليك